E no ECOI, a máa kọ́ bí a ṣe lè add virtual synth pẹ̀lú Cubase wa. VTS instrument wọ́n jẹ́ software synth tí a máa ń play láti orí MIDI. ẹ lè add effect tàbí EQ sí àwọn instrument yìí gẹ́gẹ́ bí a ṣe gbogbo rhyme eléyìí tó bá ń jáde lára audio loops yìí. Mystic bákan náà òun náà ń ṣiṣẹ́ bíi traditional analog synthesizer. Patchshop òun máa create ààyè láti ní pads àti láti ní àwọn textures eléyìí tí ó máa darí lórí granular synthesis. prologue ó jẹ́ classic subtractive synthesizer retologue ó jẹ́ modular synthesizer inspector ó jẹ́ unique sync eléyìí tí ó máa ń lo spectrum filter àti oscillators. níbí báyìí a ní groove agent one ó jẹ́ drum sampler ẹ jẹ́ ká mú mystic ti create track a jẹ́ pé ẹ ti ṣetán láti play instrument yìí nìyí ẹ jẹ́ ká rí bí eléyìí ṣe máa dún. ẹ jẹ́ ká close eléyìí náà kí a bà rí track wa dáadáa ẹ ti rí báyìí mo máa jẹ́ kí eléyìí tóbi mo dẹ̀ máa change àwọn kọ́lọ̀ tí ó wà níbẹ̀ kí ẹ bà lè mọ ìyàtọ̀ nínú àwọn nǹkan tó wà níbí instrument track ó jẹ́ àkójọpọ̀ àwọn instrument midi track àti instrument channel eléyìí tí wọ́n ń ṣiṣẹ́ lẹ́ẹ̀kan náà tí a bá lọ sórí inspector wa a máa rí wípé a ní oríṣiríṣi parameters tí a lè change lórí midi wa àti lórí audio ẹ lè add insert effect lórí eq láti ara inspector yìí láti open control panel yín fún instrument yìí lẹ́ẹ̀kan sí ẹ lọ sí orí inspector kí ẹ wá click lórí edit instrument button tó wà lókè ń bíbáyìí gẹ́gẹ́ bí a ti ṣe tí a máa ń lò láti lè add layers àti láti lè add oríṣiríṣi nǹkan sí orin bákan náà ó máa ń fún wa ní àǹfààní láti lè lo oríṣiríṣi instrument tí a ní.